báàbù yìí ní í ṣe pẹ̀lú iye ilẹ̀ iye ilẹ̀ ẹ̀rọ bá ní ayé nǹkan kí nìkan yẹn wà tẹ́lẹ̀ òkú iye ilẹ̀ ayẹ́pẹ́ ilẹ̀ tó jẹ́ òkú ló bá fi bá ayé bó ní ilẹ̀ bó láti yìí láàmú sọ fún wa ẹni àlùmọ̀wá بفتح الميم والواو المخففة أما فهم الرسالة وبايتين وبايتين كلمة فيه tọ́jọ́bá mẹ́jẹ fáyé ní alìmọ̀wáàtì tọ́nà bá wọ́n lè ní alìmọ̀wáàtì alẹ́ ní alìsìn alìmọ̀wáàtì àbúkẹ́ yẹn tó fún wáwọ̀ yẹn ní sádà pẹ̀lú alìmọ̀wáàtì àti alìmọ̀wáàtì ìgbìmọ̀ àtọ́ ti wọ́ láti ṣàlàyé tó ṣe jẹ́ ìfáfẹ́ ìlmẹ́yìn ìyẹn tó mímọ̀ ẹ̀ ọkùnrin gẹ́ni fatia wàlúwàhùn àfáfà wàhùn tí wà bẹ́ẹ̀ ọ̀ ní fún ṣáda tí ìṣẹ̀mù ṣáda ọgbọ́dọ̀ fẹ́ máa wà àlùmọ̀wà fàyíyà aláwọ̀ tí ní sàhàbù ẹni wọ́n tún lè pè é sàhàbù báwa fàhàn lónà báwa kí náà ń pè nínú wa wàá wà mẹ́rin àwọn àfún onídìí tí ò lẹ́nìí kò lẹ́nìí kò lẹ́nìí lára wà á dùn là máa lè kàlà ìjọba bá pé ilẹ̀ tó jẹ́ ilé òkú ìtumọ̀ rẹ̀ pé ilẹ̀ tó yẹ pé bá máa lè kàlà kò lẹ́ni tó ní ọlọ́run ọgọ́ ọmọ ọgbẹ́ ẹni tó lágbèjà di òkú nílẹ̀ bó ṣe pẹ́ lẹ́ni àmọ́ èyí tó tọ́ àti tí ò lé kí ni bí ó sọ fẹ́ ṣùgbì àti ìmọ̀ràn tó bá bẹ̀rẹ̀ àyà ẹgbẹ́ ìmọ̀ lo ilẹ̀ yẹn ìmọ̀ àǹfààní bẹ̀ ìmọ̀ débẹ̀ ẹfúwé ìtẹ̀mí ẹgbẹ́ ìjọba tó lò yẹn yẹn ti ń tẹ̀mí وتعطيل هذا الموضوع إذا يكتو في سنفاني وكنو لبيه لعدم الانتفاع بالأرض المجدة بفرح وغيره تربيه لوكو أو يولد فنك كسند بفرح ويأكدا كسند أبيه سامي wà ìyá wà inú lẹ́lẹ́ tí mo jẹ́ ìṣẹ̀lẹ̀ fún náà ní ẹnu ọ̀rọ̀ tó bá ìmọ̀ lò ìmọ̀ gbébẹ̀ ìmọ̀ fi sàǹfààní. Èyí nínú èdè ló wà pé láàá báwá gbé dábàlẹ̀ ẹ̀sìn. Pékin ń ṣẹlẹ̀ alhamdulillah a ní iyal ardul munfaka anil ikhtisasat onílẹ̀ tí ò sí ọpa lóko ó kúrò lábẹ́ tó jẹ́ pé ó wà ní ẹ̀sà fún kẹ̀kẹ́ bá a ti tẹ̀sà fún tá a sàdá yẹrí àìsùn kẹ̀kẹ́ yẹ bí ilẹ̀ tá a sàdá yẹrí fún kẹ̀kẹ́ pàtó. wàmíńtì màtó tí ó ti jẹ́ ní bá a sọ bá a kà fún tí èsè fún lónìí fúnni ìsọ̀sọ́ ní ìta àdáyẹrí ẹ̀fú kankan ó ní àkàtúrù ọ̀dọ́ láti fi àti làyẹn lẹ́gbà àdáyẹrí ẹ̀fú káyọ̀ mọ́ ẹgbẹ́ kíní kọ́mọ́ ẹgbẹ́ kíní bẹ́ẹ̀ kọ́mọ́ gbà bẹ́ẹ̀ kódà kó mọ́ ti lú bẹ́ẹ̀ tó bá ń lọ sí pé ọkùnrin onílé ọ̀nà lọ́kọjá ní ọ̀nà kogi tàbí ọ̀nà ọ̀nà jọ́ọ̀tì bọ́nà lẹ́nu ọmọ erigbó lọ ọwọ́ arọ́nà tó ń la alẹ́ tó ń gbà èmi lè jọ́dá èmi lè má jọ́dá ìyẹn láàrin ọ̀nà ẹnìkan lè gbọ́ òun ní tó bá yá àti tààyè lẹ́tà fún ìkẹ̀kẹ̀ olóyè káyọ̀ lọ́dẹ kí ni ọmọ ọgbà di fújáde kí mi sọ di ilé kí ló ní bí ìlú ẹ dáko rárá o ìyẹn ti wà bẹ́ẹ̀ lọ wàlẹ̀ afúnìyà afúnìyà ní gbangba ta ẹ̀rù pé táwọn ọ̀fíwà tó bá dá ilẹ̀ àbí wọ́n fi àyè lẹ̀ ọmọdé gbangba báyẹ̀ lè dúró sí ojú ọ̀nà ẹnìkan náà lè nìyí náà pàpà á àbáyé tí wọ́n fi lẹ̀ bóyá lè ìgbòmíràn sáyé lẹ̀ bí fíjì táyọ̀ mọ̀ lòsí pàmò sáyé lè nìyá àbíbi tó tó ti ń sàn kọjá ẹnìkan lè nìyí náà tágbàrá òjò ti ń sàn ẹ̀rí ẹ̀wọ̀n tí ìsìláàmù ti sọ ṣùgbọ́n látara pa àbíkà fòfò àdáwà lẹ́nu fún wa ẹ̀mí yẹn ló ní ìdí omi wọlé rẹ̀ lónìí kílẹ̀ lọ tó fà á ibi tágbàrá òjò náà tó yẹ kẹ́nìkan ní ẹnìkan ó ti yóò kú lọ kọ́lé yóò ti kọ́lé síbẹ̀ yóò ti búlọ́ọ̀kù ẹ̀ òun ò bá ní nínú ọkùnrin mọ́ yàtọ̀ aláàkùnbí mọ́sílá àti mọ̀mọ́lò àwọn ohun tó wà mọ́ àǹfààní nǹkan tá a jọ ní onírú àwọn ọ̀tọ̀bá irú àwọn ọ̀nàbá èèyàn ló ṣe kíni irú ìdẹ̀bá èèyàn lè ní bí ṣe náà kọjá mọ́ ojú ọ̀nà tí ọ̀nà sọ́nà rẹ̀ gbangba bí sọ́nà abẹ́yẹ chánẹ́lì omi sí àtàwọn nǹkan mìíràn àkọ́kọ́ ní tí yóò lè ilẹ̀ tó ilẹ̀ tí yóò lè yé nu ilẹ̀ tó jẹ́ wípé o ti jẹ́ ẹ̀sà fún nǹkan kan ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ pé ó ti jẹ́ mílíkù àtúrò ó wà lábẹ́ onásì níní ẹni tá a tọ́ tá a bọ̀ sálùmọ̀ àti ìsálùmọ̀ wà ní mọ́tìlẹ̀mù orin ilẹ̀ tó jẹ́ pé mùsùlùmí ló ní mùsùlùmí ló pé màá tó mọ̀ ní mùsùlùmí ló ní ẹni kó lé lórí ilẹ̀ kó ló lọ yìí kó ló níbi sí ìfẹ̀wọ̀n أو الكافر المالك للعرض بطلب شرعي àbí kéfèrè tó nílẹ̀ bóyá lu ẹ̀sì lára ni lónà bá wáyà alẹ̀ kan àbóni àlọ́kọ́ déyìn ẹ̀kan lóye tó sì wà lábẹ́ wa lulẹ̀ yìí náà ẹ̀rẹ̀ kan léye lórí fòtílẹ̀ tó ní ní ìṣèrà ìgbóyòrà mi ọ̀gẹ́rì àbọ́nà mi ló fi ní fàlárùn mọ̀kútàfọ́ ẹwà nígbàtà ti sàlẹ́ta fún kankan awìn mọ̀mọ́lúkà àbí ìdí tó lẹ́rí tó lẹ̀ tó lóluwa làkúrú lákòbèlè àṣìyá ẹnìkan ò lédè kó ní ọkú nílẹ̀ yìí èrí bẹ́ẹ̀ tó kiri kò fẹ́ ní ilẹ̀ tó lóluwa ẹnìkan èdè ilẹ̀ tó ti jẹ́ pé àǹfààní gbogbo òkúnẹ́ specialize ẹ̀ fún ẹnìkan èdè yóò máa jẹ́ ìṣẹ́ gbogbo òkúnẹ́ tó fọ́ ìṣẹ́ yíwa ayọ̀wà. قال الشيخ عبد الرحمن السعدي الشيخ عبد الرحمن السعدي أوني قد حد الفقهاء ضابطا بما يملك بالإحياء أما afẹ́ẹ̀sì في ṣàlàyé ẹti fi limitation àbí rule ẹti fi sí àwọn ilẹ̀ tààlìyè kọlu wọ́n ní alẹ́bí yóò yá ìyá àrùn lọ́kà níyà fún mínà ní ẹ̀sìsọ̀tọ̀ kẹfà ìjọsọ níwájú ilẹ̀ báyè yóò jẹ́lẹ̀ tí èdè bá a ti tẹ̀sà rẹ̀ fún kankan wàmí mílíkì ni màá fún mi yóò ní jẹ́lẹ̀ tí èdè pé ó ti lóluwa olúwa rẹ̀ jẹ́ mùsùlùmí àbí kèfèrí náà tó wà tó sì nílẹ̀ yìí pẹ̀lú gíní pẹ̀lú ọ̀nà tó méjèèjì pẹ̀lẹ́ tó lè yé fàdákàlà fi hàdà kúlù àbùdá mẹ́lìkàlà ayapẹ́ ilẹ̀ tí ẹ lè ní ilẹ̀ sí olóluwa wọlé sọ́rọ̀ ìkìtìfọ́sù bìlì àmúlá kò ìdáwọn kẹ́kẹ́ tí wọ́n ti fi ṣẹ̀ṣà fún ó jẹ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ náà wọ́lá ni nẹ́fẹ́ ìṣirọ́ kò jẹ́ táwọn èèyàn jọ mẹ́jọ ní ẹ̀kẹ́ẹ̀sì ibi tí gbogbo èèyàn jọ ní lọ́lọ́sí torí yẹn ṣe sẹ́lẹ̀ kanú wà kọ́rọ́jà mi ní hàrùfà mẹ́rin àyè múra wọ́n ní ajẹ́ pé ó pọ̀ lábẹ́ eléyìí àwọn ẹ̀lẹ̀ sẹ́yìn ò lé ilẹ̀ sẹ́yìn kan ti ní tẹ́lẹ̀ ẹgbẹ́ pé ẹjọ́ jẹ́ ní mùsùlùmí àbí kébèrè tó ní lọ́nà ẹ̀tọ́ ni ẹlòmí ò lè ní mọ́ apàwàlà ọ̀kánà tó dẹ̀rà dẹ̀rà sọ̀tọ̀ àìdá tó mọ̀ wá ta apàwàlà ọ̀kánà tó dẹ̀rà sọ̀tọ̀ àìdá tó mọ̀ wá ta kódà wọ́n jẹ́ pé ní inú àtúnlẹ̀ yìí tó bá ní ilẹ̀ sínú wọlé ti wé ló ìyẹn ni pé bí a ń gbàtọ́ pàtì ó tó wá dàbí òkú padà bẹ́ẹ̀ nìyẹn kò gbé bẹ̀ mọ́ ilé ẹ̀ ti bẹ̀ tó yà sílẹ̀ ni tó ní ìgbà yẹn bẹ̀ kí ló tún jẹ́ ẹni tó kò rí dé ilé òkú mọ́ bẹ́ẹ̀ ni pé mo padà wá bọ̀ síbẹ̀ mọ́ ìwé sálẹ̀ ni tó ní. فقد خرج ما يتعلق بمصالح الأملاك àníkẹ́kẹ́ àti tó yẹ pé ìrẹ̀lẹ́ pé àǹfààní níní náà wà lórí ẹ̀ kalmata alìkù bí masọ́lì ìdó walboldan ìtọ́ pé ó ti àǹfààní tó yá bí ilé àbí nílì ó wà lábẹ́ rẹ̀ lápẹ́júwe anílé káàkiri bá ti nílé àwọn ẹlẹ́kẹ́ gbọ́dọ̀ láǹfààní táwọn èlò síbẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ yé bá ti nílé ta nílù àwọn kẹ́kẹ́ wà ilẹ̀kẹ́ gbọ́dọ̀ jẹ́ tààtàmọ̀ èlò síbẹ̀ ìyẹn náà pè ní mọ́yàtọ̀ alákòbí mọ̀sọ́lẹ́wò àmàlàkì àǹfààní ìta ní tàbí ń sàǹfààní o ó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ̀ kan ilẹ̀ yẹn náà kò fẹ́ tó lé ní àlàyé rẹ̀ ẹni bá ṣe ń gbé inú ìlú ìta tí ìlú ta nílé aláǹfààní jọ́tà àbí àlefààní jọ́tà orí ọ̀tí mọ̀ọ́sàn irú yẹn ń ṣe àǹfààní olóró ọmọ àǹfààní wọn kẹta ní ilé tó pọ̀ agbọ́dọ̀ ní ibi kẹta sílẹ̀ tó ní wọ́n mọ̀ ẹgbẹ́ kí ni yóò mọ̀ sàn gbà irú yẹn náà

ibi tó lò sí ní mẹ́kúbára wà pẹ̀lẹ́ tó bá kú mú wọn irú ajé mẹ́kúbára ilẹ̀ ta ní ilẹ̀ gbogbo àwọn èèyàn yẹn ibi tó máa sáré lè mú gbà tó yà kó fẹ́ bá ewu bí tó ń bẹ̀ tó tó bí wáyé kà irú rẹ̀ bẹ́ẹ̀ yóò léye wàmú fàtọ̀ bá ti sìn bóyá ní gbọ́dọ̀ tó ń tẹ́gi ẹni dáná lu wọn ó jẹ́ fàánù gbogbo àkàtàlùkà mọ́ náà kò fi ṣùràká ẹni àbí tí ó jẹ́ gbogbo gbé èèyàn lójọ ní kalmaadin nìgàríyà àwìbọ̀ ìrọ̀ gẹ́gẹ́ bí àwọn maadin àwọn nǹkan àlùmọ́nì ní ìwà ń pẹ̀lú àlùmọ́nì a lọ rí epo mi kan sí àbí yóò jẹ́ àǹfààní gbogbogbò ẹ̀gá ní olóòní ó lè wá ti sọ́wọ́ á lé ẹni tí ẹ̀rọ ọmọ wa gbogbo ó ti dà àǹfààní sí kí ni gbogbogbò ni báwa náà tún kankan gbogbo mẹ́sìn ọmọdé kò wà ọ ní pé torí pé ìwọ́n lọ́dún kí ni wọ́n فوجود الإحياء في هذه الأشياء بخلاف الأول فإن من من أحياء ملكا أني أو إذا صلاتي ويا تصدق أقوى ẹ̀ta alákọ̀ọ́kọ́ ẹni tó bá gbé òun lóní ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì àwọn kan tó ní ṣe pẹ̀lú àǹfààní àwọn èèyàn ẹnìkan ò lè yí ilẹ̀ ẹnìkan قال في الإكماء ولا يملك بإحياء ما قرب من عامر وتعلق بمصالحه ولي إليه tó wà tó kẹwàá rẹ̀ tó súnmọ́ ibi táwọn èèyàn ń gbé tó ẹgbẹ́ ń fà ní wọ́n rọ̀ mọ́ ẹnìkan lè sọ́ di díẹ̀ tàbí òkè gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí gbogbo wọn jọ ń gbà ọ̀nà tó wọ̀lú ó ti súnmọ́ lọ àbí wọ́n bá lọ́ra di pé wọ́n fẹ́ yí ọ̀nà àwọn fẹ́ yé ilẹ̀ ilẹ̀ dání táló nílẹ̀ yẹn gbogbo yẹn wà fún náà yìí àgbàǹgbà àbá yẹn ló bàtọ́ yẹ pé ní àwọn tó bá wọn ẹ̀fọn ẹ̀rù pé wọ́n ti ti kálukú dé wọ́n wà fún gbàǹgbà àbá lẹ̀ tí kálukú wọn lé kiri tó jọ náà lọ sílẹ̀ àbí táló nílẹ̀ tí wọ́n wá dó láàrin ìyọ̀nà ẹlòmíràn lọ blọ́ọ̀kù ẹ̀wájú tó bá di close bẹ́ẹ̀ kọ́ ni ara tó fa close náà nù ibi tó yẹ kó jẹ́ ọ̀nà tó jẹ́ gbangba rẹ̀ ló ti lọ fún wájú àgàgà káyé mọ́ sí ìmọ̀ ẹdẹ bẹ́ẹ̀ ibi tó ti sílẹ̀ yìí ṣe é ṣe ṣe ẹ̀. olùpamọ́ náà ní sáwọn yẹn ní láti mọ nígbà pé lóòótọ́ àmọ́ tó jọ sí lọ́kẹ́ fàyè lẹ̀ sẹ́ńtórì pàmàtíìlì náà nìyí ayẹyẹ ní sàngbà rí àgbàrá pàmàtọ́rọ́ kòkò màmá tẹ̀ àyíká dalẹ̀ sí nínú bàtà máa fẹ́ láàrin ìlú gbogbo kẹwàtẹ̀ kan yọ lẹ́yìn ìlú òfin létò ààrẹ tí wọ́n rí sí ní ẹ́sẹ̀tì ẹ́sẹ̀tì mùsùlùmí ni wọ́n ta gbogbo ẹ̀tọ́ ajé mùsùlùmí ọlọ́run gbogbo àti dáadáa fún ọ̀gbọ́n wọn níká níkàrà àwọn owó tọ́mọ́yà yìí àyè ńlá lẹ̀ fún kí ni mọ́ṣáláṣí ẹ̀sìn àyè mọ́ṣáláṣí lẹ̀. lọ ẹ̀pẹ́ náà fi ṣe bísínẹ́sì ní oyè kẹ́tọ́ yọ ọmọ mi lẹ́gbẹ́ tí ó tó jáǹfà ní gbogbo irú ẹ̀ ní ibi tí yóò ti mọ̀ ẹ̀dá ilé ilẹ̀ ń sùn náà kéde pé ilẹ̀ tẹ́nìkan rà tí o fi kọ́tà wà ló ń dalẹ̀ sí là ń sọ o kéde pé ní bóyá bẹ́ẹ̀ ti ń gbé lùlù yín gbogbo yín náà ibẹ̀ lẹ́kàn sá ló ń dalẹ̀ sí tí o rò pé nìkan ló ní àmọ́ yá ilẹ̀ ẹ̀yà ilẹ̀ ẹ̀mọ ẹ̀dá ẹni tó gbọ́dọ̀ tó kọ agbára ẹ̀fẹ́ ń da yẹ pẹ̀sì. ẹ bá gbé ojú bá wọ́n yẹ pẹ̀jọ olùdíje dàtú mi. Fọ́mọ́rí ààbò àwọn báyìí kẹ́lẹ̀ kí ibi ní ẹ máa ti dáná jẹ. Wà mọ̀ sàtọ́dẹ̀ fún àwọn èyí àti nínú sáàtò ìṣẹ́jú. ومرصاد الخيل ومدافع الموت ومناخ الإبل مكارون كبيلو إبطان كامل يتسي إبطان يتسي nípa nǹkan àkó mímọ́ wà mọ̀nà nínú mọ̀ ádàpọ̀ mùsàfìrí káká tó lùrọ̀ ti máa rí kẹ́lẹ̀ pé ẹjẹ́ kílé yìí wà fún mùsàfìrí arìnrìn àjò bóyá ní ilẹ̀ túbà ẹ̀pẹ́ láyé jẹ́ òun wéré ní ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ wà ní ìlú to kan dédé wòye tó ní fẹ́ tẹ̀lé lọ ìmọ̀lọ́dẹ àti ọ̀sùn mẹ́rin ilé táwa ní ẹgbẹ́ á ní àyè kan ká sílẹ̀ fúta ní àwọn onírìn àjò sí ilẹ̀ bá tó bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí ẹnu ẹ̀ náà ní mùsọ́lá tá a ti ń kírun ẹ̀yìn níbi ẹ̀ka tó yọ lẹ́nu ẹ̀ báwọn èèyàn ní abúlé lẹ́kọ̀ọ́ ìbáyẹn ń palẹ̀ yìí díẹ̀ díẹ̀ ọmọ nǹkan tẹ́ pé tẹ́ntì ń ti bẹ́ẹ̀ àbí tílẹ̀ tó dowó nígbà tó wà nù gbóná ti bulẹ̀ nígbà tílẹ̀ dowó tẹ́tà ìfọ́ tó rẹ̀ dúró sí náà bá ń bu ìdí náà díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbẹ́ ilé yẹrù ní rárá nǹkan gbogbo ń borí ìdí ò lè jẹ́ ayè tẹ́lẹ̀ fún padà wá bá. wàlá fúlùfì ìṣẹ́ àyùmọ̀wá àtúnnà ìpìlẹ̀ ẹ̀rí lórí pé ilẹ̀ yẹn lè yé òní súnà hadith pàkàrà màkàwà lè jùmọ̀ ọ̀nà àbáfi pẹ̀lẹ̀ lórí ẹ̀. náà wọ́n ní tí wọ́n ń jẹ pé kó láti yẹ ilẹ̀ wà ìyá òde áfíríkì nà wà á yẹlẹ̀ tó jókòó yíyẹ rẹ̀ wà á yà ń fà á bẹ̀ á ìfìmọ̀ ní ẹ̀. òní kéèyàn mú ilẹ̀ yìí kó fi kéde kó fi fẹ́ǹsì sí kó fi kọ́fà rẹ̀ bóyá ọdún gbogbo kan tí ò dẹ́dẹ̀ ọlọ́run kan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló tó dé ní ibẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn lọ́sì wọn pẹ́ nìkan lóní wọn bá mú fẹ́ǹsì òfin yíká rẹ̀ ẹ̀yìn mọ̀ sọ nínú pé ìjà lè rí lẹ̀ ẹ̀rẹ̀ rẹ̀ yìí mọ́ ìsìn bọ́ọ̀lù ọlọ́gbó kan á lè jọba tí wàá bọ̀ pé kí lóun ṣe ń bẹ̀. ṣe é kí mo ṣe wò nínú ìyẹn sì lè rí. ẹ lè rí ní gbọ́dọ̀ lọ tẹ̀ lórí ní àyè ẹ̀kọ́ tó fẹ́ jìnà sí lòun. kó mọ ẹni kan ríra rẹ̀ tẹ̀ láti fi dídí òun fẹ́ máa dún bẹ́ẹ̀ òun lè. wàbílẹ̀ òun ẹja ara ti àádọ́ta lè bá láti gbìnà bí kó fi kọ́ nǹkan síbẹ̀ wí àdó kọ́ nǹkan síbẹ̀ kí táwọn èèyàn mọ̀ nínú àdàpá tẹ́yìn bá fi nǹkan ilé oṣù kọ́dé ẹ́ ní lábàání lábìn bóyá ní yẹ̀pẹ̀ bá mọ́ ẹmọ yẹ̀pẹ̀ ìdí tí mi jùlọ olófin mọ́ ni àwòkọ́sí bí àwòkásà àbí bí gbèrèké pàràpàrà ló fi mọ́ sínú gbó yóò sì mẹ́dọ̀ ọlọ́run kan tí ẹ̀kọ́ nìkan ló ní ẹ̀kọ́ tí ẹ̀ bá ní ìrìn ìwà inú gbó kan jù àga náà ti sanilé ó kàn lọ́nu gbó wọn tí ò ní sílù lẹ́gbẹ̀ẹ́ wọn parapara wọn múdèdè ayé mọ́ṣáláṣí ó ti kí ó ti tiẹ̀ náà káyọ̀ nǹkan tí wá ti ṣe báyà oṣù yèdú tètè pé léyìí ṣe lé lásán káàbí olówó búlọ́ọ̀kù tó fi kí ni kọ́ kàràkàrà kele kòǹkò ní kọ́kọ́ àwọn kashaf àbí pákó ní pákó náà ló kọ́ níbẹ̀ wà náà wèé àbí nǹkan míì tó jọ sàwáwà ọ̀rọ̀dá ó nìbì náà mẹ́rẹ̀mẹ́rẹ̀ láti fi kọ́lé ní kó máa gbé oko àbá àbí gbogbo ẹ̀tọ́tẹ̀ ló lọ́jọ́ tí wọ́n ti fi nílé àyíwá abúfẹ́ máa fi dá oko àwọn arọ́dà àfihàn tẹ̀dá náà àwọn bẹ́ẹ̀ mọ́ di agbo tí ó mọ̀ ẹ̀kẹ́rọ náà wọ́n fílàní tó lọ́nu tó lọ́nu tó tó rẹ̀ dá náà sọ́mọ́ tó ra sọ́ọ̀dì kan ó ń da mọ̀lú ẹ̀ síbẹ̀ ó di kí ni ó di lẹ́ rẹ̀ ni ìwé pẹ̀lú pé kó mọ́jẹ pẹ́ nìkan ló ní tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àbí kéfèrè tó ní lọ́nà ẹ̀tọ́ wàlá yóò sábà ń tẹ̀sí ó yẹ kó fẹ́ ó yẹ kó ṣe rúkú ẹ ẹni àtàyẹ fún òun ni wọ́n ṣe rúkú ẹ̀yìn kábọ́ọ̀lù mọ̀ pé ó yẹ lẹ̀ mọ̀ ó yẹ kó ṣe rúkú kó ṣe rúkú gbogbo ẹ̀ ó ní wọ́n ṣe rúkú. wọ́lá anáfọ̀bà nìbà léde lẹ́dẹ̀ kó ṣe lẹ̀kùn lọ́dẹ̀ ti kẹrí káàkiri rẹ̀. arínú àbátan kó kùtà jọ ń lọ́sẹ̀ mọ́tẹ́rọ akẹ́kọ̀ọ́ ayé tó ní aláǹtàkà aláǹtàkà náà yíò kò tí ìjọmọ́ ẹni tó ní nǹkan wà ní ahmad alimam ahmad wọ́n ni ìhìyà olùhàrùmà àtà ọ̀nà ìhìyà a wọ́n ni yíyẹ ilẹ̀ tábùkù ilẹ̀ ti di lágbẹ́dá orin báyìí bá kà láwùjọ pẹ́pẹ́ tó wá ti ṣe báyìí sórí ilẹ̀ kan àìsàn òkúta bá ń sọ ilé sọ́lá ẹ̀fẹ́ tó bá mú kúta omidọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ nìkan lọ tí ò ní fẹ́ dá ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ tí ó mẹ́rin kẹ́ ó di kiri ó di tiẹ̀ alimọ́ ahmed wọn tó lé a ní ẹ̀rí tẹ́gbára nínú àdífà padà kà nínú àwọn tí wọ́n gba ọ̀rọ̀ tí alimami ahmed sọ yìí oníbùnà akil àti alimuwafa ibnu kudama wọ́n ní ilẹ̀ anna shari'a wàrọ̀dà bi tàlíkì mílík tàlíkì wọ́n ló òfin ẹ̀sìn wa ó lọ ìnílẹ̀ mọ́ yíyé rẹ̀ ẹ̀dọ́ wáyé. kọ́lámù ló bá yé lò kó wá sọ bí ó ṣe yé ẹgbẹ́ mi báyìí báyìí sọ ẹ̀ ó ṣe kọ ní ní kí ni ó kọ ní kéka ń tẹ́ àwọn àkóso bí ó ṣe yé ìwọ pé tó bá kẹ́sì ẹ̀ gan-an tí ò dẹ́dọ̀ náà kan tó kàn tó gbin àgbàdo sí lọ ó ṣe kí ni ó ti di ẹ̀ lórí ní ìlọ́kọ̀ ẹ̀sìn sọ pé pàtó ń gbé àbí ó yin ti mọ́lẹ̀ lọ àbóbi kòròkòrò kọ ọ̀nà tìrì lẹ́nu fàyà bá rojú rú ìlànà kánà ẹ̀yà fìlọ́rùn ìlànà kánà ẹ̀yà fìlọ́rùn ọlọ́rọ̀ báyìí fáfi mọ̀ pé ìyẹn lè onígbà padà sínú àlẹ́rùn áádáa ní ìfẹ́ bá gbà pé tẹ́ báyìí àwọn ilé ìdíje ó ti di tiẹ̀ ilé ìdíje bá jà sí mọ́ eléyìí tó kọ́ mọ́ nígbà tí gbogbo tí ìṣe jára wọn báyìí ẹ̀rọ̀mí tó lò ní ìkẹ́lẹ́ ìdìbò fúnẹ̀ ló kọ́ débẹ̀ ní àrí ó sì yé orí ìfọ́tún orí tó sì ẹ̀kọ́ tó lè dé ọkọ̀ fà rẹ̀ ó sọ dí kíní ilẹ̀ tiẹ̀ táì pé ìbílẹ̀ ni ó pe nílùú tiẹ̀ wọ́n tó bá délé yẹn tí wọ́n bá fẹ́ ní kí lọ́mọ ṣe ọmọ ìlànà ẹni tó bá ti fẹ́ mú lé ń dà kí o sì sáyé rírà tọ́ inú ó túnbọ̀ lọ́wọ́ ẹnìkan wà ó tó ń tẹ́ bẹ́ẹ̀ wọ́n pẹ́ lé nílẹ̀ mẹ́ lé nílẹ̀ kíni wọ́n náà nílẹ̀ mẹ́ kọ́ ti di ọmọ kíni ẹ́ mú lẹ̀ náà ẹni kọ́kọ́lọ́kọ́ mú lẹ̀ tó bá ibo ní wọ́n ń pèlè wọn á tó àlọ́dọ̀ mú lẹ̀ rí mú ní wọ́n ń pèlè wọn ó kó ọ̀rẹ́ àbí nígbà tá a rà á bí kí ló ń pè bí kàpé ẹ̀yin lẹ́ra rẹ̀ tó kó wa ó rẹ̀ pẹ́ ìlera fúnpá ilẹ̀ ńlá ìtọ́jẹ́ gíní tẹ́fì ń dákó tẹ́bà sì ti báyẹ̀ ńbẹ̀ tó ẹ́kọ́ lẹ́nu ìpìlẹ̀ ọ́jẹ́ gíní wọ́n yè lù kí làwọn ti yé o kí náà fi yé bẹ́ẹ̀ wọ́n náà fi yé oko wọn ni wọ́n nílé mi ń dáhùn oko tó ń dáhùn tó sì máa láti ẹ̀yẹ́ náà sọ gbogbo kẹrin lẹ́sìn wa dájú agbọ́dọ̀ mọ̀dájọ́ ẹ̀sìn lórí ẹ̀ wọ́n rí hadith alákọ̀ọ́kọ́ tí ó wà lórí báàbù ní báàbù náà àmẹ́bí ní nínú hadith ọ̀rọ̀wápá ọ̀rọ̀wágbà lọ́dọ̀ àìsà ìpọ̀pọ̀lọpọ̀ àwọn àbáàgbà àwọn tàbí lórí hadith alọ́dọ̀ sí ìyàwó àìsà rọ̀bí àlọ́ kíni ìtọ́jà ẹlẹ́dẹ́ ti sọ̀rọ̀ yìí pé mẹ̀nà àmọ̀rọ̀ arúgbọ́n ẹni tó bá lo ilẹ̀ kẹ́ ìtàkùn òkà tó bá ti ṣe báyìí ó ti ó ti lo ilẹ̀ yìí lẹ́yìn sátìlì ahàdì sílẹ̀ yìí ṣe tẹ̀lé kẹtẹ́lẹ̀ ẹ̀kẹ́ ìfi o tó wà lọ bó ti gbogbo pẹ̀lú kó tó máa sánlẹ̀ lọ ilé onílẹ̀ yìí ń o. ẹgbẹ́mọ ìsọ́lẹ̀ kẹtẹ́ bá bọ́ sáwọn ibi tí gbótó igbó lílo àìlẹ̀ tí èkọ́ ní pé kò tẹ́ tí ó ṣe cash àbí tó bá nílé ilẹ̀ kan yóò tún mọ́ ah, ó tẹ́ nìkan tún lè mọ́ gbóru bí. wọ́n kọ́ lẹ́mọ̀ pé tí èyí ṣe tẹ nìkan lẹ́yìn tí olúwa gbọ́ lọ́dọ̀ yàrá Aisha rọ̀díàlá àníhà kọ́lá olúwa olúwa gbọ́ Aisha rọ̀díàlá àníhà ó ní wàkọ́dọ̀ bíi Umar fi khilafatihi kódà ní àtúntà tó tó dáyé Umar fa Umar Umar jẹ kàlífà ilé ìlú náà ti ń dájọ́ fáwọn èèyàn bí ẹnikẹ́ni tó bá lọ yẹlẹ̀ tí ò fẹ́ ẹnìkankan bẹ́ẹ̀ tí èyí ẹnìkankan nípínlẹ̀ ó bí bí kiri ó ti di tiẹ̀ lẹ́nu wá fẹ́ kílèmù tí ò ṣe kílèmù bóyá owó lẹ̀ ní òbí fẹ́ bóyá owó lé ní orí àkẹ́kẹ́ fún lówó lónìí lẹ̀. ìwé sinimá tẹ́ sẹ́ni kan lónìí kò á nílé tò ní ẹnì kẹ́kọ́ lọ́kọ́ débẹ̀ ní. àbí ìwọ́n tó ti fapá já náà bóyá lóko wọn lóko tí ní bàbá rẹ̀ lóko débẹ̀ ìwọ́n fẹ́ padà sílẹ̀ báyẹn bá ń débẹ̀ kó náà wọ́n lè gbé kọ́ bọ̀ tà fún un. àdìsí ọ̀nà Bukhari. الإمام البخاري جوا رحمة الله عليه فكان في سعيد بن زيد تدعى عن النبي صلى الله عليه وسلم أقول أني من أحيا أرض ميتا فهي له ẹn tó bá yẹ ilẹ̀ tó jókòó ilẹ̀ yẹn ti di tiẹ̀ ilẹ̀ òkú aṣọ tí ń jẹ́lé òkú fún wa ilẹ̀ tí ò ní ẹni tó ní pàtó ẹni tó ní bíbá ní sí mùsùlùmí àdúgbò tó gba lọ́nà ẹ̀tọ́ tí a tẹ̀ka rẹ̀ fún nǹkan àǹfààní kan gẹ́gẹ́ àǹfààní nípa ni ó pèpè fún ká ní irú lẹ̀ bẹ́ẹ̀ tí èsè bẹ́ẹ̀ ẹnà lónìí rọwá òsàlá àfa wàhásánà òsèrèmẹ́lì wọ́n sọ̀rọ̀ láti ń rí alẹ́ ní àbúdáwó nàtàrí àti lórí ìlú wàkọ́lá lórí àmúrúsálà oní ọgbà àdìsí ànímúrúsálà àdìsí múrúsálà ní kí fáàbì rí kó lánàá ní sọ pé kí n táwọn afáǹsẹ̀ lórí àdìsí ọjọ́ àdìsí ìrìn àdìsí ọjọ́ ìṣúná mọ̀jọ́ kí fáàbì rí kó lọ fáàbì sọ pé báyìí bàbá mi ṣe báyìí kí ló jáde rẹ̀ fat títàbí sọ pé ànẹ́bí sọ pé ṣé mo sọ àbàtì ẹ́ ṣé mo sọ àbàtì olówó orí àwọn orí àlọ́ bí àyà ẹ̀rọ bí mo ti bá ti péré ìdíkéré ìgbà tó bá ti tó sí mi ń lọ lò ṣé wọ́n ti tẹ̀lé lọ. torí pé tààgì ní dábí pé tààgì náà ní pé kò rí tàbí wọ́n lálẹ́ bóore ló bá níbi sọ ní etí sí nìkan wà láàrin wà tàrẹ́bì lọ́nà pé ní ìmọ̀wù sírì lọ pé ní wọ́n gba àdíjọ àmọ́ sàlá ọwọ́ ká máa fọ́ ọ́n a ní sí ìṣerú ìdí ẹrẹ náà lórí ta ló sọ yóò ta ló sọ pé ọwọ́ ká máa kọ́ ọ́n tẹbi tí tí tí ìṣerú ìdí ẹrẹ náà lórí tó yẹ gba wa ní mọ́tò ẹni náà bá àwọn méjì ló tó. ta ló sọ. àbújá ń sọ. ẹ. ọ̀sẹ̀ ẹ̀yìn àìyàn pàṣẹ àṣẹ pàṣẹ. àlèmọ́ bínú hajar al-Asqalani wọ́n mọ hajar al-Asqalani ṣé bàbá mi ti fẹ́ mi. àlèmọ́ bínú hajar al-Asqalani bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà lórí. ọ̀kúnmí fàfihàn sọ̀hàbí yìí. وكيل جابر وكيل عائشة وكيل عبد الله بن عمر أني أغنيت يا قصي صحابي ولو جوا ثم جاني سيد آري آل صحابي جوا أكان جابر أكان عائشة أكان عبد الله بن عمر أني والراجح الأول أكوكو جاندو تيوان إيه ولا أكوكو ها جابر نبي يا تجاوب يوه جابر بن عبد الله sam hadith méjèèjì ìtọ́nà ń tọ́ka sí ní yíyé lẹ̀ àti pé yíyé lẹ̀ yìí wà á nà ìhìyà min àtúbábì ní mílíkì ṣẹ́rẹ̀ yìí nítorí ó jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ kó wà lẹ́gà péyàn nínú bákan náà á nà mọ́ àfáàmù ìhìyà al-ard al-ìhìyà ṣẹ́rẹ̀ kúnlá ha àmọ́ mọ́láka ha ẹni tó bá yẹ ilẹ̀ tó tó gbogbo wọ rẹ̀ ó ti di ilẹ̀ rẹ̀ náà yàdúlù mọ́mọ́ hadith àlà ànà mọ́mọ́ yìí yẹ mọ́lẹ́kùmọ́ àyà àdìsí ní abẹ́rẹ́ lè kẹ́ni tó bá yẹ ilẹ̀ òun náà ni ó ní bàbá àkàrà lórí mùkàlàfà ni àwọ̀gẹ́rù mùkàlàfà ni a ní bàbá àyẹ̀kọ́ ẹni tó yẹ ilẹ̀ yìí mùkàlàfà ni ẹni tó ti dàgbà ni àbẹ̀yìn tí ó ti dúdà sílẹ̀ ti bọ̀ lọ́rùn kọ́mẹ́bí kanáà lọ dúró ní gbogbo àtẹ̀yẹ ọmọ tí ó ti gbọ́n káà lọ gbà lọ́wọ́ rẹ̀ rárá ó ti di tẹ̀ náà mùsùlùmí kánà ọ̀kà àfẹ́rọ̀ mùsùlùmí ni àbí kèfèrí ìlà kánà sì ní ìyà tó bá jẹ́ pé dìmí ni sọ́ra ń pè ń dìmí onínà tó lábẹ́ wa fà fún yọ̀ǹda ọmọ bábẹ́ àwa mùsùlùmí tó lọ́ba pọ́n dé ilẹ̀ kan tí ò fẹ́ da kan bẹ́ẹ̀ tí o ti pẹ́ nìkan lónìí ó ti di tẹ̀lé. يدل على أن الإحياء يأخذ ولا غير إذن الإمام لكن ìfìyà òun ìyẹlẹ̀ ó lè wáyé tí èyí ṣe wọ́n fẹ́ lọ ní bó ti dúdú ọba lọ tẹ̀dó síbẹ̀ ọdíje ẹ̀ńtọ́nẹ́nu kọ́lá ti sẹ́rẹ̀ ìkìnnà àbá tó sẹ́rẹ̀ síra ìkìnnà ó ní wàlá yìí sára tó ìdènà ìmáà wọ́n ní òyìn tí wọ́n jẹ̀mú pé olórí gbọ́dọ̀ fún ní àṣẹ tí a fẹ́ lọ yé ilẹ̀ ní tí ò ní ẹnì kẹkẹ tó ní ọwọ́ àdìgbà láti kékọ́ ọdún bá tó ń bá jagba lọ́wọ́ ẹ wà ní lọ́wọ́ nǹkan òfin tó bá tó. làbúdà ń yàkún án sàkúnà abdul muhiya mawata wọn ní tùmọ̀ ilẹ̀ sáyé ẹwọ́rọ̀ jẹ́lé òkú náà ní o ilẹ̀ wọn là ń pè ní ilé òkú àgbọ̀mọ̀ àyà kòròfẹ́ nílẹ̀ tí òun koríko tó báwọn àgbẹ̀ ilẹ̀ òkú lọ́dọ̀ tí wọ́n ní ọmọ ẹni tó ní ìwé tó bá ti lè wù gbódúgbò kí náà pé ilẹ̀ tí ò lẹ́ni tí ó ní tí ó ti jẹ́ nǹkan fà ní gbogbogbò lẹ́yìnláwó yẹ jèrè àdéyà mílíkù màásùn òrùpẹ́ nìkan báyìí lónìí ọmọ nǹkan ká ní ìsìtọ́ pé pé ẹ̀ ń ṣe aláìsí lẹ́yìn fẹ́ẹ̀nì kíláàsì tó ń ṣe ìjọba ò ní rí fa olùdí gbogbo bàyí lọ kí wọ́n abọ́ sáré ẹ̀ kọ́ lọ dégbé kọ́ lọ kọ́ lé gbogbo àmì àìlé iṣẹ́ ńlọ́lá ọ̀sẹ̀ ní fáfù ju gbogbo bàyí lọ lẹ́ẹ̀mejì àbí ẹ̀kọ́ ni ọ̀kọ́ wà ní ọ̀yọ́ ṣòkù bẹ́ẹ̀. ìyẹn ìyẹn ni ó bá ó wà sábẹ́ ìsìsọ̀sọ́ wọ́n ti pẹ̀sọ̀ أما المملوكة فلا يحيو إحياؤها أن يجد ذلك أني أن كفروا ليكونوا يدين لما فلا قدوا بينه وكذلك الأرض المختصة لصاحبها بتحجيرها أبيل في أصلت أخنتني ويبقى بيا أولنتيني náà afọ́n bóyá ó máa tù mọ́ ní padà á bọ̀ bẹ́ẹ̀ alẹ́ bí yàtọ̀ alákùnrin ọ̀fọ́ lé náà afọ́n wà á sòrò èdè èdè àyà fàyínà àlàtúmọ̀lá ẹni irú rẹ̀ báyìí ò lè yé ọ̀gbọ́n kàmọ́sọ́ọ́lù wà mọ̀rọ́ fíkùn mọ̀kánì làánù ẹni bẹ́ẹ̀ ni àwọn ìkàdójà ń fà á fún bíbí à ń gbé wọn gba làjọ ń gbé tuntun àgbà lọ́nà táwọn gbà kọjá tábà ní sí tí wọn bá tuntun kan náà ṣe é lè gbéni yóò fẹ́ tó yá tó máa rìn lójú ẹgbẹ́ kálukú ní olùwà gba agbágbá kíni wọn gba ata àyùbá tó nílẹ̀ parí eléyìí tó rájú eléyìí tó rájú níbo làwọn bá kíni tó yìí níbo bí lìtì jáde máa rìn kò sí ibùkẹ́ gbọdọ̀ wà tí ò ní lẹ́ni tó lòun ní lábẹ́ dìfẹ́lọ́pù fìkan wọ́n fi kíní lẹ̀ wọ́n fi sí ìsílẹ̀ èyí ẹnìkan ò lè ní nǹkan gbogbogbò ó gbọ́dọ̀ jẹ́ نعم وقبل ما تعلق بمصالح البلدان أن بين أن تنشي فلوان وأن تنشي فلوان فعميلي kàtúrù gẹ́gẹ́ ọ̀nà wàṣàwárẹ̀ àwọn street ọmọyàdín àwọn ọgbà mẹ̀dínlápọ̀ àwọn ifid gbangba wàhàdáìs àwọn ọgbà ọmọkọ́ọ̀bẹ̀ àti vera grand ọmọgáálí tí wọ́n tó Allah, aláàlá ọmọ sáyé nìyà àbítọ́mítí ń sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. نعم ولا شك محمد بن إبراهيم عليه الشيخ أنه ولا شك أن من ولي الأمر في أحباب الأراض معناه اختصاصه بها أو اختصاصه بها يعني كابو هي إيه وجدت بعضه في ولولي في البرزيدنت أبي أشهد أنك في لي في عندني كابو هي ما تمارينه اسمه لمتي اسمه ẹ omi polówó àwọn fi ilẹ̀ fún kankan ni bóyá ọ̀nà ìyẹn padà bẹ́ẹ̀ fífi lọ́jọ́ wá bóyá nǹkan àǹfààní kan ni. nínú ìyàwó tó wà lẹ́nu mùsùlùmí ní ìyẹn maslahatu al-amma bẹ́ẹ̀ ká àǹfààní gbogbo lẹ́rẹ́ bí ṣe وعليه فالإحياء على هذه الصور غير صحيح أني كيف بالله يلو لبئ غير صحيح إيه تو إيه كان فاهمين ibi tí a dùn níbi ìfẹ́ iná ẹ̀kọ́ àlá àkọ́rọ́ tó fi àlékún àgọ́ ilé ìsìn ẹ̀kọ́ wa òní tó fi ilẹ̀ náà lókun tó dé ilẹ̀ tá lé àti tí a lè olókun ìjẹ́ nìkan tí wàá lé ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ ní òun ló yé mi gbogbo ọ̀nà tó wù kó fi òfin ní tí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ní ọ̀dọ́ ilé ọ̀lẹ́gbà bóyá ọ̀rọ̀ àbókù ẹ̀ tàbí wọn bá ní àánú lọ ṣàgbáni àlọ bùnú lẹrẹ ní ìbámu àfikọ máa lo imọ ní akọ ta fún yẹn kẹ́nìkan àrẹ tó ti dèjọ́ fún yẹn kẹ́nìkan wọn kó lòó nílẹ̀. ìṣòro tó ní ọdún kẹta bẹ́ẹ̀ wà ń létò àbí wọ́n létò ìgbà ẹgbẹ́ wa wo rẹ ni òun ò nílẹ̀ ni òun ọmọ onílẹ̀ pẹ̀lú òun tó fún yẹn kẹ́nìkan wọn kó lòó nílẹ̀ àdúgbò nílẹ̀ tó yẹ pé níbi tí ẹ wà kò já kò tí ì máa jáwó bóyá lu wọn báyìí ẹ̀kọ́ yà káyọ̀ orí pé náà ní sí báyìí ti níbi ẹ̀mí títí ń pa fún wọn kò ní parí òun rẹ̀ ẹni tó bá kọ́kọ́ lórí ilẹ̀ tí ò sẹ́ni tó ní tí èsì nǹkan tó ń sàlẹ́sà fáwọn èèyàn kan máa lò síbẹ̀ ẹlòmíràn náà ní èsì kìíní ẹlòmíràn tó bá ti yé pẹ̀lú mọ́tò ẹ̀mú kó wọ́n rẹ̀ sùn kẹta mọ̀ fóyè síbẹ̀ ni o kó wa kí ẹ máa dórí ilẹ̀ lọ́kọ́ dórí bí fún ọjọ́ mélòó lọ́dún lọ́dún lọ́dún rẹ̀ báyìí wọ́n tó ń dúró ní olú ní kíni olùsọ tó lọ́ọ́ dé síbẹ̀ ìgbà tó yin lẹ̀ káyọ̀ tó bá ń yin lẹ̀ yẹn ní fóònù gbogbo lẹ̀ fẹ́ kọ́mọ̀ tí kọ́mọ̀ tó ń bí díẹ̀ ẹnì mú gọ́dá ń yó oṣù ọ̀sẹ̀ kẹsẹ̀ ń bẹ̀ ọtún lọ láti lọ́sọ̀ ọtún ó ti dilẹ̀ ó gbọ́dọ̀ yẹ yíyẹ ìjà náà fà mí ya pàpẹ́ nǹkan tó fi yẹ gẹ̀rẹ́ yóò wà nú àṣà pé ẹni tó bá ṣe báyìí o ti àbẹ́ ẹni tó dákọ́ sí nǹkan hàn ẹni tó kọ́lé bí nǹkan wọ́n jẹ kàrà ara sẹ́gbó díẹ̀ nǹkan tó dọ́lá ẹni tó mọ sẹ́gbó mẹ́ ó ti dilẹ̀ ó ti dilẹ̀ ìta tí ìyẹn bá ti bẹ́ẹ̀ yóò sẹ́ni láti dídé ìṣẹ̀lẹ̀ bọ́dà yóò sì mọ ní gbogbo ẹ̀ lọ tó wá yẹ nìyẹn ó gbọ́dọ̀ ṣe nǹkan tó tàbí dúró mẹ́ láàrin onítọ́lá kọ́ló ti di tòun lẹ́nu gbogbo eléyìí ni ọ̀rọ̀ tó tóbi bóòlù lè ṣe ìtọ́jú àbẹ́lẹ́ ọ̀rọ̀ àti wọn náà tààrà sí ìpàdé pàǹtẹ́rẹ́.